dẹrú. ọmọ aláṣọ tó ń wà kìsà. ọmọ ẹlẹ́ran tó ń jẹ́gun. kí la ti ṣe yìí sí o Yorùbá ẹ fúnra. ìjọba tó dẹrú. Yorùbá orílẹ̀-èdè tá a gbé bí mi o ilẹ̀ tó ṣàn fún wàrà àti oyin iwájú ló yẹ kó pa ẹ̀bì tí ire sí o ṣùgbọ́n lẹ́yìn lẹ́yìn la ń jẹ lọ Yorùbá. ọba tó dẹrù ọmọ aláṣọ tó wà kìí sá.

ọsàn òfúnra ó já síná agbọ́n òfúnra kò lóyìn ọ̀bọ òfúnra kò dènìyàn Yorùbá ìfúnra màlógún àgbà o. Ọmọ aláṣọ tó wà ní sáà. ṣẹ́gun. Ìlà ó ti ṣe ìsí òun olùkà ẹ̀fúra. Ìrànwọ́ bá tó dẹ̀rọ. Ọmọ aláṣọ ẹ̀bẹ̀ mo bẹ̀ yín ẹ̀yin àgbààgbà o. ẹ ti kúrẹ́ o. mo bẹ̀ yín ẹ̀yin àgbààgbà o. ẹ ti kúrẹ́ o. báyọ̀nù síra wa lóhùn ló tọ́. ẹ ti kúrẹ́ o. àìrìnkọ́ a máa dọ́mọ jò níyàwó. ẹ ti o. ọmọ ìyá kan náà ṣáà ní gbogbo wa. ẹ ti kúrẹ́ o. pòfẹ́sọ̀ Bánjí ọmọ Akíntóyè o àgbà tí òbí nú lọ́mọ rẹ̀ ń pọ̀ jọjọ. Sunday Adéníyì ọmọ Adéyẹmọ. Bájà sọ́lá owó bàbá dámì o. Ohun tó bá wẹ lẹ́nu gọ́fẹ̀nù rẹ̀ sọ. Ibi à ń lọ là ń kọjú sí. Gbogbo ẹ̀yin ẹgbẹ́ Yorùbá nation o. dey jam. ẹ̀tàlí ẹ̀tàlẹ̀ pẹ̀lú pọ̀pọ̀n balẹ̀. torí ló yẹ. ẹ̀kọ́lé ẹ̀ralẹ̀ pẹ̀lú ìdẹ lọ́rùn. torí ló yẹ torí ló yẹ ọmọ bá ó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 ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá gbogbo ẹ̀yin ojúlówó ọmọ yorùbá nílé lóko lẹ́yìn òní níbikíbi yòówù tẹ́ ti ń gbọ́ ọmọ Lukasgray TV mo kí yín o ẹ kú kó lè dá ẹ kú dédé àsìkò yìí ẹ̀yin olóríire ọmọ yorùbá ọmọ lúkà yín lè tí ó pé méjì wéé ẹ mọ̀ ọ̀dọ́ bá ti ara ti gbé kalẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ó yẹ ká máa gbéra wa ká pọ́nra wa náà lé ká pọ́nra wa lé ká kókè ara wa ẹ̀ náà ọmọ lúkà yín rèé ọmọ òkúrokùrò ológun sá ọmọ tìpá kìrìkìrì lọtọ ọmọ ojú ológun kàdúbà kàkẹyà ọmọ akóyánbọta mọ àmúkàrà balẹ ọsẹni mọ àmúkàrà rúdọ ọmọ ògìdẹ ògùn mọgàrà ọmọ yára jẹ bí olóko ha ha ha ọmọ arógun má sá ọmọ arógun má sódò ọmọ àṣà àkókò yìgbó yìgbó yìgbó yìgbó yìgbó yìgbó ọmọ lúkà ṣe méjì gbogbo àkókò ṣe mẹ́ta òsọkọ èkìtì ìṣọkọ àkókò hì hì hì ó sọ́kọ̀ èkìtì ó tún sọ́kọ̀ àkókò ẹ̀rí tó lágbára. ọmọ lúkàlúkà fúnra ara ẹ̀ òjòkó sílé bara ẹ̀ lẹ́rù ọlámilékan sọ́bọ̀ yọ awẹ́kọ̀ mi kábọ̀ sórí ètò kò ní bàjẹ́ fún yín láéláéláé láṣẹ ìdùnnà rẹ̀ ẹ̀yin tèmi ní tiktok mo kí yín o ẹ̀yin tèmi ní facebook mo ṣe yín pẹ̀lẹ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ah, ọlábìlẹ kan sọ mo rí kí ló dé ọmọ lúkà á ah, mà dáa fún yín mi ò kò yé mi mi mọ tó dé o ẹ jọ̀ọ́ o adékúnlé ramọ ọyọ awẹkọ mi mọ tó dé o ẹ má bá mi béèrè o ká lè mọ tó dé o ẹ ṣe mo dúpẹ́ ẹ jẹ́ ká kọlu agbábí ètò ẹ̀yin olólùfẹ́ ọmọ lúkà ní yútùbù mo gbé e fún yín o dẹ́ ń gbé mi sókè ń gbé mi sókè ojú òní tì yín tó o bá ń wo ọmọ lúkà ní youtube subscribe sí ọmọ lúkà great tv ẹ subscribe kẹ́ lè gbádùn wá sí ní gbọ́dọ̀ jẹ́ tó bá tiẹ̀ dẹ̀ jẹ́ Facebook ló ti ń wò mí ìyẹn sọ pé kó má lọ subscribe ní YouTube lọ́ba mi subscribe sí bẹ́ẹ̀ kó lè fi dùn kó fi dá náà ni gbọ́dọ̀ ṣe mọ̀ ọmọlúkà yín rèé tí ò pé méjì gbogbo ẹ̀yin tí ọlọ́run bá fún lórí ọ̀fẹ́ ṣíṣe yòówù tẹ bá ní ẹ̀pọ̀ ọmọlúkà ẹ̀dà orin lẹ́fẹ́ ká wá bá yín kọ ni MC lẹ́fẹ́ ká wá bá yín ṣe òṣèlè ìtọ́lọ́run òfin kẹwàá ọlọ́run ni kì í ṣe èèyàn ẹ̀bẹ̀ labẹ̀ yìí kò ní bàjẹ́ fún yín o ẹ dákun ebi ò ní pa yín ebi kì pa kú lọ́jọ́ alẹ́ o ẹ̀yin ló láyé jẹ́ ẹ̀ ń gbà ebi ò ní pa yín o ẹ pọmọ lúdà kẹ fún wa ń ṣe o ẹ já ṣiṣẹ́ o ẹ fún wa ń ṣe o ẹ ní ṣiṣẹ́ ṣe o ẹ fẹ́ ṣe bẹẹdẹ ẹ fẹ́ ṣòkú àgbà ẹ fẹ́ joyè ẹ fẹ́ ṣe ìgbéyàwó ẹ fẹ́ ṣọjọ́ bí anyone tó bá wù kẹ fẹ́ ṣe ntẹ bá fẹ́ pọmọ lúdà bá yín ṣe bí ṣàpè wá orin lẹ́fẹ́ wa kọ déédéé wa ló ṣe bó sì jẹ́ kílẹ̀ ń pè káwá ṣe ẹmú sí i ní déédéé wa ni kò ní bàjẹ́ fún gbogbo yín lágbára ọlọ́run kò wá ní ragbá fún àwọn ọ̀tá wa jésù olúwa wa àmín mami florence ayemi afẹrẹ ẹ kábọ̀ sórí ètò ẹ jẹ́ ká kán lágbá ní ètò ẹ gbà wá o. àwọn fúlàní ti fẹ́ pa wá o wọ́n ti fẹ́ pa wá tó o fúlàní ti fẹ́ pa wá tán o àwọn darandaran ti fẹ́ pa wá tán ẹ gbà wá o ẹ gbà wá o Sunday ọmọ Adéyẹmọ Sunday Ìgbòho máa bọ̀ wọ́n ti fẹ́ pa tó wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní payín ni o ẹ tí ì rí kinní kẹ̀kẹ́ o ẹ tí ì mọ mẹ́mẹ́ o ṣé bá a sọ fún yín ṣe bẹ́yìn lẹ́gbọ̀ọ́ ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o wọ́n pa yáàtì sí gbogbo yín o. ẹ bá mi ṣí ẹ bá mi pẹ́ yín tèmi ní tiktok ẹ bá mi máa tẹ̀ ẹ máa like ẹ máa tẹ̀ ẹ máa tẹ̀ ẹ máa tẹ̀ kò ní bàjẹ́ fún yín ó yá ẹ̀yin ti facebook ẹ máa pín ẹ má jẹ́ káráyè wọlé o bẹ́ẹ̀ bá ṣe ń pín tẹ́ like ẹ ní kẹ́ ẹ máa kọ́mẹ̀ǹtì gbogbo kinní wọ̀nyí ló máa ń ká apá wọn kò tí wọn fi ní lè ṣe anything you like it you share it and comment bó tẹ̀ jẹ́ ìbùkún ni fún yorùbá bó tẹ̀ jẹ́ pé kó kọ́ síbẹ̀ pé ọlọ́run ajẹ́ kó dáa fún mi gbàdúrà fúnra ẹ̀ nínú kọ́mẹ̀ntì ó ti tó gbogbo ẹ̀ tó bá ti rí ìdí ńbẹ̀ ẹ̀hẹ́n just do it abẹ́gbọ́ ṣe bá a sọ fún un yín lọ́jọ́ sí ẹlẹ́ òní gbà àsọ̀sọ̀sọ̀sọ̀ ẹlẹ́ òní gbà ó wá débẹ̀ tán ẹ wá ń sojú kóńkó mo sọ pé wọ́n á pa yátì sí gbogbo yín o wọ́n kì máa pa ọba nínú yín o wọ́n máa pa ọba nínú yín o ẹ gbọ́ wọ́n máa pàjòyè nínú yín wọ́n máa pàjòyè nínú yín o wọ́n á pa ọmọdé lára yín wọ́n á tún pa àgbàlagbà nínú yín o a sọ fún yín o ẹlẹ́ ò ní gbọ́ wọ́n á pa yátì sí gbogbo yín o. wọ́n pa pátipátì ẹni sùúrù kílẹ̀ kílẹ̀ kílẹ̀ pariwo Ìgbòho sí kílẹ̀ pariwo Ìgbòho sí Ìgbòho gbà wá o ṣé ọmọ ọlọ́mọ òkè fún yín kò pariwo fún yín tó yorùbá ẹ̀yin ọmọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọmọ yorùbá ṣe bẹ́ẹ̀ yín náà lẹ lọ sọ fáwọn dss bí ilé ẹ̀ ṣe rí ṣèbọn ọmọ yorùbá la bá ń díẹ̀ ẹ̀yin lẹ sọ ẹ̀yin wọn bó ṣe rí rèé ibi ìlú máa ń gbà bó ṣe máa ń rìn rèé in tó jẹ́ rèé in tó lọ rèé bó ṣe wà rèé ṣe bẹ́ẹ̀ yín náà ní. yorùbá tó ń polè kó àjà ẹ̀yin náà lẹ tún polóko wá sùn kó wá mu kí lẹ̀ ń pe Sunday fún ṣé Sunday nìkan lálágbára ńlẹ̀ Yorùbá ni ṣé Ìgbòho nìkan lọmọ aládé nílẹ̀ Yorùbá ni ẹ pa àwọn míì ẹ pa àwọn MC kán wá gbà yín ìjọba ọmọ Yorùbá ni wọ́n ẹ pe kókó ẹ pọ̀ kán ẹ pe lẹ́gẹ́sì ẹ pe yàkàsẹ́ẹ̀tì ẹ pe mẹ́wàá pátá ẹ pe ẹ pé mẹ́wàá pátákó wá gbà yín ẹ pé àwọn kíná náà ẹ pé kí lorúkọ ẹ̀ ẹ lọ pé wọ́n kàn wá gbà yín sílẹ̀ ẹ fi Sunday lẹ̀ ṣó àánú àánú ọmọlọ́mọ ò ṣe yín ni ẹni wọ́n pa yín ìrònú Sunday ló má pàyà ẹ ẹ wá ń pariwo ẹ ń dòrò ọmọlọ́mọ kó wá gbà yín àtàfù yìí jàre sálíù Babátúndé ẹ pè ya Kogi òun ni head of army attention if you hear me shouting you turn back immediately attention backward march forward. <laughs> onírúurú ọbẹ̀ lọ́jọ́ pé rí. <laughs> ìyàkọ́ kí ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ burúkú tó tẹ̀rí ìyá Kogi òun náà ni chief commander of armed forces ẹ lọ pé ẹ̀yin tó ń padànù nísẹ́yìn ẹ̀yin tó fojú ẹran mọ àbóní gàngán ní gbogbo ẹ ẹ lọ pé ìyá Kogi ẹ lọ pé gbogbo àwọn ẹ pọ ọmọdé yẹn mọ nílẹ̀ Sunday Igboho ẹ má sì rí pọ kò sọ pé òun ò ní dìjà Yorùbá nation ṣùgbọ́n kì í ṣe ẹ̀yin Ọ̀yọ́ nìkan ní Sunday sọ pé òun jà fún kì í ṣẹ̀yìn gàngán nìkan yorùbá pẹ́ náà yorùbá lọ́mọ tó bá ṣípá òun ni bàbá ń gbé mo sọ fún yín mo dẹ̀ tún sọ ẹ̀ tí rí kankan wọ́n gba yàtì sí gbogbo yín kì í wá sí àwọn nìkan àwọn eré àgbẹ̀ náà wà lóńdó ṣe tí fúlàní ti lọ ṣọṣẹ́ o táwọn fúlàní lọ ó gé etí ẹ lómi ìdànù wọ́n gé etí ẹ ọ̀gá tó jẹ́ ọ̀gá àwọn ọlọ́dẹ tẹ́mi súnmọ́dá tí mo mọ̀ àwọn fúlàní lọ ka mọ́lé wọ́n kà mọ́lé ẹni tó jọ káwọn àti ẹ̀rí torí kòun jọ dẹ ó try ó escape ó sá lọ ẹni tó jọ káwọn mọ́lé wọ́n pa ènìyàn wọn lẹ wẹ́lẹ́wẹ́lẹ́ síbẹ̀ ní òtún ṣe ìtàn ní tí mo fojú mi rí tí mo fetí gbọ́ ni wọ́n rẹ pẹlẹ wọ́n pa á sínú ilé ṣùgbọ́n ọ̀gá ọlọ́dẹ yẹn sá lọ tiẹ̀ òun escape ó lọ́gbọ́n àgbà ó họ ó bọ́ ọmọ wọn lọ́wọ́ ẹ̀ tí ì rí kankan ẹ̀ ń bò ó bá dé lẹ́kùn kan mo ṣe mọ̀ pé sọ gbà tí àwọn ìjọba tó pera wọn ní politicians tó pera wọn lólóṣèlú tó bá fìdí náà yín tó fìyà jẹ yín ìjọba fìyà jẹ yín gbogbo ẹ̀tọ́ yín àwọn nìkan kó sápò wọn fi tún ọmọ wọn ṣe ìyà ń jẹ yín ẹ̀ ń pohùn réré ìyà ẹ̀ ń mú nínú ìyà ẹ̀ ń sún ìmọ̀ ẹ̀ ń lùwẹ̀ nínú ìyà nínú òṣì nígbà táwọn bá fìyà yẹn jẹ yín dáadáa ẹ̀ tún lẹ́ sá lọ ṣọ́ọ̀ṣì ẹ̀ sá lọ mọ́sáàsì àwọn ṣọ́ọ̀ṣì náà tún bọ́ọ̀sì sórí yín àwọn náà tún gba yín lágbàdo ẹ̀ kú wọ́n á tún tàn ní tàn ní owó tó yẹ kẹ́ ẹ fi jẹun wọ́n á tún gbà á wọ́n á tún parọ́ fún yín wọ́n á pa tòkè mọ́ tilẹ̀ ẹ̀ tún ní ríbi lọ oko tẹ́ tún dá ẹnikẹ́ darí sí fúlàní á tún wá bẹ̀ wọ́n á tún yàn yín wọ́n á gé orí yín wọ́n á gé yín lápàdà nù ẹ wàá mọ̀ ìgbà yẹn lẹ máa mọ̀ pé yes in táwọn ọ̀gbẹ́ni ń sọ ó dàbẹ́ ní kọ́nà nìyí ṣèbó dàbí eré ni lójú yín ṣèbí ká gbẹ́nu sọ̀hún ni ẹ tí ì rí kinní kankan ẹ tí ì mọ nǹkan kan táwa bá sọ̀rọ̀ fún kílẹ̀ wá ẹ̀jẹ̀ ní sùúrù náà Sunday ọmọ Adéyẹmọ ò kì í ṣe ọmọ kì í sọmọ kì í sọmọ ìgàngán kì í sọmọ Ọ̀yọ́mèsì kì í sọmọ Ẹ̀gbá ṣùgbọ́n ọmọbìkan ni Sunday Igboho ọmọ Yorùbá ìjà Yorùbá ló jáde tó fẹ́ jà ẹni tó bá dẹ̀ sípá òun ni bàbá ń gbé ẹ̀yin ò sípá náà kí lẹ̀ ń pariwo ẹ̀ ẹ lọ bá àwọn olóṣèlú yìí tẹ́ bí ṣé wọn sọ fún yín ni à pariwo fún yín ni ẹ̀yin lẹ gbolè wá jà ẹ̀yin lẹ tó polóko kíkó wa mu ṣé bẹ́yìn ọmọ Yorùbá yìí náà lẹ júwe lé Sunday Igboho bó ṣe rí rèé bó ṣe mọ rèé ṣé bẹ́yìn ni Sunday lo ọdún méjì nínú kóló ní ìlú Benin Republic wọ́n wá jàjà sílẹ̀ lọ́sẹ̀ tó lọ lọ́hùn ẹ ti sáré bẹ́ síta pia Sunday gbà wá o ṣé Sunday nìkan ni kó wá gbà yín tí òun nìkan lọmọ Yorùbá ṣe bí kan tó jáde lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ nínú yín nìyẹn pé sóun nìkan tá mo rí ẹni tó dìídì tí mo gbé fóònù tí mo pè tó ń sọ fún mi pé táwọn bá tiẹ̀ fẹ́ tẹ̀lé èèyàn ṣé irú Sunday làwọn fẹ́ tẹ̀lé irú Sunday Sunday ò kàwé ẹ yìí ṣùkúrù I was watching a, a video inspirational talk nínú TikTok mi recently kí náà ni mo rí bẹ́ẹ̀ ó sọ wípé many people mistakes schooling and edu education ìyàtọ̀ wà nù education àti schooling eléyìí táwọn òyìnbó mú wá ìyẹn schooling nìyẹn ìyẹn ni Sunday ò ní but when we are talking of education ọmọdé yẹn máa ní pọ́npẹ́lẹ́ ó ní ju ọ̀pọ̀lọpọ̀ nínú yín lọ ẹ̀kọ́ kí náà ń pè ní ẹ̀kọ́ ẹ̀kọ́ ni education ó yàtọ̀ sí lílọ ilé ìwé tí kẹwé ẹ mo lè má kẹwé ni o sọ pé mi ò lọ education I have education education ìdí èèyàn ń pass from experience tí ẹnìkan ní either father or mother or your brother or anybody or your relative experience of ìgbé ayé tí wọ́n ní tí wọ́n pass sí ẹ that is education kì í ṣe bó ṣe máa dá kẹ́míkà pọ̀ mọ́ kẹ́míkà kan tó máa mú eléyìí jáde tàbí bí wàá ṣe tí wàá ṣe ro two pọ̀ mọ́ three tá mú odindi jáde that is not education that is schooling <laughs> o lọ o school ló lọ look ẹ̀yin èèyàn mi kì í ṣe pé mo kórìíra yín ti máa ń sọ ohun tí mò ń sọ yìí ṣùgbọ́n ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo ti pariwo síta mo ti kékékéké mo ní ẹ wá ẹ̀yin èèyàn mi ẹ̀yin lẹ lè bára yín sílẹ̀ ọ̀pọ̀ bí mo ṣe ké tó tí mo pariwo tó ọ̀pọ̀lọpọ̀ nínú yín lẹ ń bú Sunday Ìgbòho nígbà yẹn Sunday ní kò ní sí election ọ̀pọ̀lọpọ̀ yìí bu títí títí tí ẹnu ti sọ̀rọ̀ jù ẹnu ẹ ti gbọ̀rọ̀ jù sójú ẹ̀yẹ kó sọ ni só yẹ kó ṣe tóun bá sọ pé kò ní sí election nílẹ̀ Yorùbá kí ló dé tẹ̀yìn òfin ní support kí ló dé dẹ́ bákẹ́ ọkẹ́ sọ pé ibi Sunday sọ làwa gbọ́ làwa tẹ̀lé ẹ̀ ṣe fún ní bákọ̀. Yorùbá níná níná nìná ní ohun aníná àwọn àbíbá náà ṣe ń sọ. Àyìndé fọ́gá. Wọ́n ní nání náà nìná ní ohun aníná àná ní kí ló dé tí gbogbo yín pátápátá tẹ́ ẹ̀ tẹ́ tẹ́ ẹ̀ yọ̀ǹda ọmọ lọ́mọ. Vọ́gá ṣé màá lè màá lè cooperate pẹ̀lú yín báyìí because mò ń ṣe program lọ́wọ́. Ṣé kí n jáde? Ó hmm, ṣe thank you má bínú. ẹ má bínú mo fẹ́ try àti yọra mi jáde. ó yá jẹ́ kí sky kó orúkọ jáde. òkè wípé àwọn ló send message ẹ má bínú sí mi ẹ̀yin olólùfẹ́ ẹ máa bá mi pín ẹ jọ̀ọ́ ẹ máa bá mi pín. nígbà tí Sunday ń pariwo tó ń ké tantantantan pé ẹ ń pa àwọn èèyàn míì ọ̀pọ̀lọpọ̀ nínú ní oríṣiríṣi orúkọ lẹ̀ ń pè ọmọkùnrin yẹn ẹlòmíì ní onígbéraga ní aláṣejù ní ó ti ṣàṣejù kí ló dé ó ṣàṣehàn ó ṣe gbá different kinds of names lẹ́ ń pè ọmọ yẹn ẹ wá gbọ́ o kò sọ pé òun ò ní ja ìjà ìran ọmọ yìí ti sáyìn ibi tó tiẹ̀ bá dé bóbá lòun ò tiẹ̀ já mọ́ ìwọ̀nba tó ti sọ yìí náà ọ̀rọ̀ náà ni ọ̀rọ̀ ni ọ̀rọ̀ ni ọ̀rọ̀ ni ọ̀rọ̀ ni èyí tó ṣe iná àlóńdó òun. but mo fẹ́ kẹ́ understand kìíní kan dájúdájú pé Sunday Igboho dọ́sọ́ kì is not for Ọ̀yọ́ state alone èmi àti a máa sọ̀rọ̀ frequently mo dẹ̀ ń jẹ́ kó understand òun kò máa ń sọ ọ́ pé I am not for Ọ̀yọ́ state alone I am for Yorùbá land ìran ọmọ káàárọ̀ ojíire lòún dúró fún ẹ̀yin náà dìde mo lọ sí ìlú kan Fúlàní dààmú wọn púpọ̀ púpọ̀ mo wá lọ síbẹ̀ kábíyèsí ìlú yẹn pè mí ó ní kí n máa bọ̀ mo wá lọ bá wọn nínú ìlú yẹn mo wọ pálásì kábíyèsí mo kí wọn ẹ mọ ọmọ lúkà ọmọ àgbàlá wa tí bá fẹ́ ṣe pé mo fẹ́ ṣe ojú ayé fún yín màá ṣe fídíò màá ní ẹ wò mí o but I don't need it torí pé ọ̀rọ̀ security là bá lọ. mo wá sọ fún kábíyèsí mo ní kábíyèsí ọba tí mo ń sọ ṣe ṣe kó máa wo fídíò mi lọ ẹ pín programu ìmọ̀ ẹ̀yìn tẹ̀ ń wò mí ní Facebook kí ló ń ṣẹlẹ̀ tó ń já please ẹ bá mi pín mo ní kábíyèsí lóòótọ́ Sunday Ìgbòho ó sọ pé òun rẹ́dì láti já ìjà ọmọ Yorùbá ṣùgbọ́n àwọn àgbààgbà kan ẹ̀yìn àgbààgbà kan sọ wípé Yorùbá ṣòro jà fún un kò sẹ́ni tó máa gbọ́ eléyìí tí ò ní rẹ̀wẹ̀sì tí ò ní rò lẹ́ẹ̀kíní rò lẹ́ẹ̀kejì Yorùbá ṣòro jà fún àwọn Yorùbá kan ló sọ bẹ́ẹ̀ àwọn àgbààgbà kan àwọn àgbààgbà Yorùbá ṣòro jà fún lẹ́nu àwọn àgbààgbà ẹ̀yin dẹ́ ń wò mí ẹ bá mi láìsí prógrámù yìí ẹ̀yin TikTok mi ìrọ́wọ́ yín ẹ bẹ̀bẹ̀ jẹ́ kí meet go mi náà ló ṣe yín. mo wá sọ fún oníkábíyèsí ẹ kó àwọn ọ̀dọ́ ìlú ìjọ àwọn yúùtù tó ṣetán láti farajì ẹ kó wọn jọ ẹ fẹ́ nìkan so lórí fún wọn ẹ lọ́mọ ìlú yìí tó jẹ́ either rìtáyà sójà or rìtáyà ọlọ́pàá or rìtáyà everything tó ṣáà ti rìtáyà tó ṣiṣẹ́ ológun táwọn tó gbébọn rí ẹ pè é ẹ jẹ́ kó tọ́ wọn sọ́nà kó tírèlì wọn kẹ́ ẹ jẹ́ kó kẹ́ kọ́ tì wọ́n sínú igbó kẹ́ ẹ lọ lé fúlàní kúrò nínú igbó káwọn èèyàn yín lè ráyè ṣoko tó ń ṣe tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ ẹ máa tẹ́ ẹ bá ń retí pé Sunday Ìgbòho bọ̀ ẹ ń tanra yín jẹ ni gbogbo ìgbà tí mo dẹ̀ ń sọ yìí Sunday Ìgbòho wà nínú kóló ní Benin Republic ó wà níbẹ̀ tó ń bá ti ara ẹ̀ ń yí níbẹ̀ wọ́n sọ fún kábíyèsí wò àmọ́gò tí ń jẹ́ tọ́lọ́run bàbá yẹn gbọ́ sí mi lẹ́nu ìlú méjì gan ni mo ti ṣerú ẹ̀ ìkan ò gbọ́ ìkan gbọ́ eléyìí tó gbọ́ tí mo sọ fún yín tí mo sọ̀tọ̀ ẹ̀ lọ ó pe àwọn ọ̀dọ́ jọ lóòótọ́ ọjọ́ tó pe yúùtù jọ ó pè mí síbẹ̀ mi ò ń sọ ọmọ ọbẹ̀ o ó pè mí mo dẹ̀ bá àwọn yúùtù yẹn sọ mo advice wọn mo dẹ̀ sọ fún kábíyèsí pé bẹ́ẹ̀ ṣe bọ́n ṣe jòkó níwọ̀n báyìí o ẹ ṣe ìbúra fún wọn torí ọmọ ọ̀dàlẹ̀ kò ní ṣaláìṣe ọ̀dàlẹ̀ kí nǹkan kí nǹkan gánágá àbí bá náà ṣe náà kí nǹkan ó kú ní kílẹ̀ tó pọ̀ síkà nǹkan gánágáná ti bàjẹ́ ẹ búra fún wọn. wọ́n ṣe wọ́n wọnú gbólóòtọ́ wọ́n dẹ̀ succeed wọ́n láwọn fúlàní láti ìgbà tí mò ń sọ ẹ báyìí ò tí wọn ò padà pè mí báyìí pé fúlàní padà wá sí ọ̀dọ̀ wọn o kí ni mò ń gbìyànjú láti sọ ni pé ẹ̀yin YouTube bíi tèmi tí fúlàní bá ń wá sórí ilẹ̀ bàbá yín ilẹ̀ tọ́lọ́run jogún fún yín tó jogún fún ìran yín tí fúlàní bá ń wá síbẹ̀ tó ń pa yín tó ń ba ilẹ̀ oko yín jẹ́ tó ń lé yín kí ló dé tẹ̀yìn ọ̀dọ́ yẹn tẹ́ ẹ̀ lè kóra yín jọ tẹ́ ẹ bá kóra yín jọ tẹ́ ẹ ṣípá tẹ́ ẹ ṣẹ̀ wá pariwo Sunday Igboho ẹ dìde fúnràn lọ́wọ́ wa o bá ṣe bá ibi tá a bá dé rèé á tiẹ̀ gbọ́ ẹ jòkó ẹ sùn fúlàní ń pa wá o ẹ gbà wá o ibi tá a ti sùn ó ti rẹ́ wa lóko la ó ti ṣá wa lọ́yàn ó ti dún àwọn ìyàwó ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ibẹ̀ ní kẹ́jọ̀kó ṣe báwọn tó ń pariwo síta ọba kan pariwo àwọn fúlàní ti ń fẹ́ ìyàwó àwọn ti wọ́n máa tẹ́ ẹ̀ bá sọ́ra wọ́n dún ìyàwó ìjòyè wọn dún tọ́ba torí pé kí ni ó ń ta mí lára ni mo ṣe sọ bí mo ṣe sọ yìí because a ti pariwo fún yà àṣẹ̀ṣẹ̀ sọ. So do you believe wípé pẹ̀lú ibi tó bọ̀rọ̀ dé ẹ̀yin believe wípé fúlàní ajáde kú ògbógbó ni ṣé nínú gbọ́ ibi tó ti kọ́lé sí tó ti ń bẹ́yàwó tó ti ń bímọ dà sí tó dẹ̀ ń jọba kí ẹ tó ṣẹ́jú ẹ̀ ń discover pé ibẹ̀ á di ìlú fúlàní kò dẹ̀ sí kẹta ìyá ńlá kó bàbá yín fẹ́ ṣe á di ìlú òun ni mo ṣe pariwo ṣáṣá lákùrẹ́ ẹ lọ́bẹ̀ wọn ò bí ọmọ àkúrẹ́ dáa ilé àkúrẹ́ ni o wọn ò bí ọmọ àkúrẹ́ dáa kó lóun fẹ́ lọ talẹ̀ ní ṣáṣá náà ti bá parọ́ ẹja mi náà àwọn ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ẹ mọ̀ nípa tí mò ń sọ. ṣáṣá nílùú Àkúrẹ́ tó o bá mọ̀ pé orí ẹ ó pé mẹ́rìnlélọ́gọ́jọ o tó ra ẹ mú bàbá ẹ ló bí ẹ ẹ ẹ sọ ọmọ àlè lọ ṣáṣá kó ló fẹ́ lọ talẹ̀. àwọn àwọn Fúlàní wọn á rẹ ẹ pẹlẹpẹlẹ kí wọn tẹ ní rí ẹ wọn ò ní rí tírẹsì ẹ wọn á pa ẹ sílẹ̀ yìí wọn á pa ẹ wọn á yan ẹ wọn ò ní rí tírẹsì ẹ ilẹ̀ bàbá ṣé bí eré lẹ pé àwàdà ni That be it will be like a joke systematically ẹrù pé lè lé fúlàní tán ni mo sọ ẹ̀yin tẹ́ wà lẹ́kọ̀ọ́ tẹ́ ẹ bá lẹ fẹ́ lé wọn ẹ nígbà tá à ń sọ̀rọ̀ ẹni sùúrù o ẹnìkan ní kí ọmọ Yorùbá bá di pírẹsidẹǹtì inú wa dùn ayọ̀ akú ẹ ìgbani àwo ni ẹ mọ kíní kankan abẹ́ ẹ̀gbọ́n tí mo sọ ni ẹ mọ nǹkan kan tẹ́ ẹ bá lé fúlàní lẹ́kọ̀ọ́ wọ́n á darí kúrò lẹ́kọ̀ọ́ wọ́n á kọjá sí Ogun State wọ́n á wọ́n á di abalẹ̀ kalẹ̀ síbẹ̀ bẹ́ẹ̀ lé wọn lókun wọ́n á sá wọ́n á darí wá sọ̀yọ́ wọ́n á bẹ̀rẹ̀ sí ní gbébẹ̀ wọ́n á ṣẹ́kù bẹ́ẹ̀ lé wọn lọ́yọ́ wọ́n á darí sẹ́kìtì bẹ́ẹ̀ lé wọn lẹ́kìtì wọ́n á darí sọ́dọ̀ bẹ́ẹ̀ lé wọn lọ́dọ̀ wọ́n á darí sọ́sùn bẹ́ẹ̀ tún lé wọn lọ́sùn wọn tún padà sékòó tẹ́ ẹ bá fẹ́ ja ìjà yìí gbogbo yín pátá lẹ gbọ́dọ̀ múra yín gírí tẹ́ ẹ bá múra tẹ́ ẹ di àmùrè tẹ́ ẹ dọ̀já ẹ pín kí ní iṣẹ́ èyí tẹ́ èyí tẹ́ ẹ ń wò mí ní Facebook kí ló ṣẹlẹ̀ ẹ ẹ ẹ̀yin tèmi ní Facebook àwọn gbé fún yín ẹ má wò ó rí àjọ wa papọ̀ ni bó ṣe ń ta mí lára mo ṣe ń sọ̀rọ̀ yìí ẹ̀jẹ̀ mi ní gbogbo ẹ̀yin ọmọ yòó mi ì fẹ́ gbọ́ ọ̀rọ̀ Yorùbá ṣeré tí n gbọ́ yọ ara mi máa ń ta pàpà yìí ni pé yẹ́s ìran mi rèé ẹ̀jẹ̀ mi rèé mi ì gbọ́dọ̀ gbọ́ kí ìyá dẹ̀ máa jẹ wá bí eléyìí kí ẹrù expect pé inú mi dùn but i'm telling you the the way out ọ̀pọ̀lọpọ̀ nínú yín ihun tó wà láyé yín is politics tẹ́tí fẹ́ sátẹ̀lẹ́ olóṣèlú kó fún yín lówó kó ra ẹ̀rọ fún yín ah Jesus Christ of Nazareth. bẹ́ẹ̀ there was a time tí wọ́n lé àwọn Fúlàní londo state wọ́n gbọ̀nà Èkìtì lọ wọ́n lọ settle down sí Èkìtì kò sí kankan nínú igbó gbogbo forest inú yín dùn sí tẹ́lẹ̀ ní nílẹ̀ Yorùbá tẹ́ ẹ bá wọbẹ̀ those Fulanis wọ́n ti settle down ojú ẹ dàbí mọ́jìkì ni tẹ ẹ kàn wọ́bẹ̀ ilẹ̀ tẹ́yìn rò pé ilẹ̀ bàbá wa ló kọjá bí lọ nígbà ẹ bá máa débẹ̀ don't be surprised wọn á ti kọ́ ilé síbẹ̀ ibẹ̀ á ti di ìlú mọ́ yín lára á ti di ìlú fúlàní ẹ̀ nílé lé wọn but it is better kẹ́ tètè sọ ọjà yín kẹ́ múra nígbà tá a sọ fún yẹn ní tọmọdé Tinubu bá wọlé ọmọ wa ni ó máa ó máa tìjà yìí ó máa gbé bàbá yìí ti wọlé kí ló dé tẹ̀ ké pé bàbá yín ṣé bàbá yín ṣáà tún gbìyànjú fún yín ó ti ó ti fi ọmọ Yorùbá ṣe sí for family staff kí ló dé tí Fúlàní ṣì wà ní gbòòrò ó ti fọmọ Yorùbá ṣe ọ̀gá ọlọ́pàá kí ló dé tí Fúlàní wà ní gbòòrò ó ti fọmọ Yorùbá ṣe immigration officer kí ló dé tí Fúlàní wà ní gbòòrò wọn ò ṣe kóra jọ kánjà kán lé Fúlàní kúrò nínú gbogbo igbó ilẹ̀ Yorùbá ẹ ẹ mọ kíní kankan kàrẹ́dọ̀rì mọ́rin ọ̀rọ̀ ah ẹ̀rẹ̀ mọ̀rẹ́ oró ẹ̀ mọ kíní kèké wà láyà the problem that is coming ìdí wàhálà ńlá tó bọ̀ ogun ńlá táwọn fúlàní ń gbé bọ̀ ẹ̀ mọ́ ni ẹ̀ mọ́ ni ìtò káwọn lọ́wọ́ kò ní gbé fúlàní wọn yẹn ó sì kó àwọn nǹkan kan tán sì tò tó bá jẹ́ pé wọ́n succeed tí wọn ò rí Tinubu fún ní tíkẹ́ẹ̀tì ni màá garanti yín báyìí náà ọ̀pọ̀lọpọ̀ yẹn ti sá kúrò nílùú níbi tí wọ́n ń bá ìrìn àjò yìí lọ wọ́n á jẹ the emir of Àkúrẹ́ láìpẹ́ sẹ́rí olóyè Sunday ọmọ Adéyẹmọ Sunday Ìgbòho ó ti ní ká má bú kábíyèsí ká má bú anybody fẹ̀kàn tẹ́lẹ̀ mi ò láì kí n bú kábíyèsí ṣùgbọ́n èyí ká ẹ̀yin ọba ẹ̀ lè ṣe kẹ́ má ṣe tán fi bú yín and that is why I been saying this weekend ní ta nà lára ìwà yín ìṣe yín ló ń ta wá lára pẹ̀lú bí gbogbo ẹ ṣe rí a sì rí àwọn ọba ilẹ̀ Yorùbá tó torí owó tán lọ fi àwọn ọ̀gá ọ̀gá àwọn àwọn àgbààgbà Fúlàní tó fi wọ́n jẹ oyè nílẹ̀ Yorùbá shame on you all kò sọmọ Yorùbá tẹlẹ fún lóyè ẹ̀rọ ọmọ Ìbàdàn tó jọ̀gá sójà tẹlẹ fún lóyè o kò sọmọ Abẹ́òkúta tó jọ̀gá sójà tẹlẹ fún lóyè kò sọmọ ah, Ondo State tàbí Èkìtì tẹlẹ fún lóyè àbí bẹ́ẹ̀ kọ́ ó wá di ọ̀gá sójà láti fúlàní lam lóye tọ́ sí ẹ̀ tí ì rí kankan sẹ́ẹ̀. You know, I keep on saying this that I will keep on protecting the royal lineage of Yoruba land. Anything that has to do with royalty in Yoruba land, Mama protect here, Mama defend here, because that is part of our culture. Oh, what? Oh, oh, oh, ó is part of ó wà very important nínú ìrìn àjò yorùbá nínú ìtàn yorùbá ọ̀rọ̀ lọ́balọ́ba yìí mi ìjọba nínú ilé ti tèmi afọbajẹ làwa àwa ìjọba ó lè délùú mi lọ́kà ní ládùúgbò mi tí wọ́n ti ń jọba ń bà kàn wọ́n ń jọba ní àyèbàkà tèmi ti jáde àdúgbò tèmi òkòrókòrò lógun sáà ọmọ àtìpákiri ayága yìí òdegbèrè àwa ìjọba àdèkí kọjá wa à ń kọjá àyè wa rádà mo lè ní billions kí n sọ pé mo fẹ́ jọba ọ̀kà tí n bá dọ̀dọ̀ tí n bá dọ̀dọ̀ gómìnà máa gbé billions fún àìndọ́sì ni wọn ò jọba nú lémi rí o ara àwọn ibi tí ìṣòro tó ti wáyé nìyẹn so i have no interest pé mo fẹ́ sọ pé mọ̀rọ́bà ni wọ́n èyí jẹ́ lọ́dọ̀ tèmi nínú ilé mi kẹ́mọ̀ ní bóyá mo ń jà bóyá ọba máa kàn mí lọ́la ló jẹ́ kí n di inside àwọn ọba rárá ẹ̀yin ọba wọ̀nyí ìwà tẹ́ ń wù ń gbà ó ń bani lọ́kàn jẹ́ ẹ̀rí ọmọ Yorùbá fún ní oyè abọ́bàṣèlú of Yorùbá land àbí abọ́bàṣèlú of ibi báyìí báyìí land ó di Fúlàní ẹ mọ nǹkan kan ẹsẹ̀ bẹ̀rẹ̀ ngbọ wa ṣe ẹwà ẹsẹ̀ súnmọ́ mi ẹ gbọ́ mi ẹ̀yin ara alẹ́ ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ẹ ń wò mí when it gets to a certain level now hmm, fúnra ara yín sẹ lẹ máa máa ṣe ìdájọ́ tó tọ́ fáwọn tó yẹ nígbà bá ti tì yín tì yín tì yín tíjọba bá tàn yín tàn yín tàn yín ẹ wo náà fojú yín rí wọn náà kó palliative jáde mélòó náà fún yín nínú palliative ẹlòmíì ò rágolo kan mú lọlé nínú palliative. I, I will keep on telling you. Màá máa sọ ẹ̀ tó bá létí kó gbọ́ ẹ̀ tó bá létí kó mọ̀ gbọ́ that is your own cup of tea. Ẹ àbára àwọn tó ṣẹlẹ̀ nílẹ̀ Hausa àwọn kan wà tó jẹ́ pé odindi báàgì ìrẹsì ni wọ́n ń gbé lọ ṣùgbọ́n níbí agolo ni wọ́n fi ń wọ́n fáwọn kan ẹ ẹ mọ nǹkan kan sẹ́ẹ̀ ilẹ̀ Yorùbá ó ti padà sẹ́yìn more than fifty years more than fifty years backward nìran ọmọ Yorùbá àwa jáde aṣọ fún yín pé ẹ wá o ibi tí nǹkan le dé yìí o kì í sọ̀rọ̀ ìbò dídì ló kàn o ẹ̀yin kan sọ fún wa pé ká gbẹnu sọ̀rọ̀ <laughs> ẹni ká gẹ́ rárá ẹni ká bẹnu sọ lára àwọn tá a tún jọ gbégbé sí ẹ̀ tá a jọ bẹ̀rẹ̀ tá a jọ ń ṣiṣẹ́ ọ̀rọ̀ Yorùbá nation yìí a rí lára àwọn gan tó tún dalẹ̀ tó tún lọ àwa sọ̀rọ̀ wọn láwọn ò dalẹ̀ àwọn náà báwọn ń gé tòtòtòtò báyìí pẹ̀lú le ẹ̀dẹ̀ lè pè òdìjà yìí adọ́kíà bá mẹ́sàn orúkọ ẹ̀ kí ni báyà lákùbà bá ẹ kí ló bá fi mí ṣe ẹ̀yin tá a jọ ń rìnrìn àjò yìí ṣé bá sọ fún yín jọ́kì ní àná pé gbé tí Tinubu bá di pẹ́sidẹ́ǹtì kọ́ ní í ṣú o kò lè sọ́gun pírọ́blẹ́mù ẹni ká gbẹnu wa lọ. Tinubu ni o Tinubu ni o Tinubu ni o tó bá dẹ̀ ti rí sí tó bá yé ti dá. Bàbá sọ̀rọ̀ ẹ̀ bá kórìíra Tinubu o fẹ́ràn Tinubu tóbi I love you but Tinubu is not the solution of Nigeria. Neither Obi nor Atiku kò sí kankan nínú wọn tó jẹ́ solution Nigeria kì í sì ṣe sòwò rẹ̀ kì í ṣe anybody nínú wọn that is not the solution the solution is let us gé sí mi ká gé sọ́nà tó bá yẹ kán gé sí àìdá ọ̀nà mẹ́ta àbí mẹ́rin ọ̀nà tó bá wù yín ẹ sáà gé kẹrọra gé Yorùbá jáde solution Nàìjíríà nìyẹn láìsí bẹ́ẹ̀ èmi dẹ̀ ti sọ fún àwa ti rí àṣírí àti mọ rísì tó ò ṣe fẹ́ ká pín àtàwọn tó wà lẹ́yìn ẹ̀ a dẹ̀ ń sọ fún yín ignorance ò jẹ́ kọ́ ọ̀pọ̀lọpọ̀ yìí tiẹ̀ dògbò dọ̀kan kẹ́ tiẹ̀ rò ó pé ẹ iye tọmọkùnrin tiẹ̀ ẹ jẹ́ ká tiẹ̀ gbé yẹ̀wò and they no be correct wọ́n lè má correct nínú àwọn kan míì ti máa sọ but ẹ tiẹ̀ gbé yẹ̀wò ẹ jẹ́ ká tiẹ̀ ṣe research lórí ẹ̀ náà but <laughs> kàkà bẹ́ẹ̀ best tí olóṣèlú fẹ́ fún yín epo pupa kẹ́gi epo pupa tán fẹ́ fún yín as empowerment òun ló jọ yín lójú five thousand tán fẹ́ fún yín as empowerment òun ló jọ yín lójú ẹ ẹ gbọ́ nǹkan kan. mo ń wá ọmọbìnrin kan nínú fídíò <laughs> wúmà yẹn ó ṣe aláàrù ó bá yàn gbẹ́rù nínú ọjà ẹ̀yin tẹ́ bá rí fídíò yẹn tẹ́ bá rọ́mọbìnrin yẹn mo ti ń wá nọ́mbà ẹ̀ wúmà tó lọ intaviu ẹ̀ mo ti ní kó sẹ́ndì nọ́mbà ẹ̀ sí mi ìkan nínú àwọn bàbá mi fẹ́ fún obìnrin yẹn ní nǹkan ẹ ti mọ obìnrin tí mò ń sọ tó lóun jáde ní lásù tó lóun ṣe accounting education ẹni tó bá ní nọ́mbà ẹ ẹ sẹ́ǹdì ẹ̀sọ́ ọmọ lúkà kí n bá sọ̀rọ̀ ìkànnà àwọn bàbá mi fẹ́ fún lẹ́bùn ẹ wọ ọmọbìnrin yẹn ó lọ yunifásitì ó dé ìṣòro kò jẹ́ kó ríṣẹ́ òun àtọkọ lọ ra mọ́nẹ́jì ara wọn eré ni àwàdà ni ta ló máa ń tó kọkọ ikú dé ọkọ lọ kò wá síbi tó lè yà sí kò sólùrànlọ́wọ́ ó ròpin ó lọ ṣaláàrú a graduate a graduate from LASU by Lagos State University ó lọ ń ṣe aláàrú tí ẹ lárí ẹ̀yin mọ iye àwọn graduate bẹ́ẹ̀ tó tiẹ̀ ní best result tán ní two two tán ní two one tán lọ ń tíṣì níbi tán ti ń gba fifteen thousand naira lóṣù kí náà fi yàtọ̀ kí ni wọ́n fi yàtọ̀ sóbìnrin ìwọ tó tó tó ṣe tán ní yunifásitì tó ní tútù jáde kí ẹ tẹ̀ mú ẹ mú two one jáde ẹ ẹ mú two one tàbí two two ó wá ó wá lọ ń ṣe tíṣìn níbi tán ti ń san fifteen thousand twenty thousand fún ẹ lóṣù twenty five thousand fún ẹ lóṣù ó yàtọ̀ sóbìnrin yẹn torobìnrin yẹn náà tó bá ru ẹrù dáadáa lójúmọ́ ó kéré tán àpà one thousand láàárín oṣù àṣà àpà twenty thousand àbí twenty five bẹ́ẹ̀ yàtọ̀ síra irú yín pọ̀ but we will keep on telling you the fact we will keep on telling you the reality and the solution and as I am talking to you now

ayé ti sún òun o òun ò mọ tóun lè ṣe mọ́ ebi ń pa òun ìyà ń jẹ òun ìyàwó òró jẹjẹ ọmọ òró jẹjẹ ikú ló yẹ kó kúkú kó máa lọ ẹ̀yin ìyàwó ẹ tara gírí o ẹ mọ ẹ agbẹkànjá lọ. ìyẹn àwọn kan níyà àwọn kan wá wò sùsù pé kí ni káwọn ṣe ọwọ́ tó bá dilẹ̀ òun lè sùn yálò wọn á kọjá sí di olè jíjà wọn bẹ̀ sí ní jalè wọn bẹ̀ sí ní graduate láti fífọwọ́ wọ́ra nǹkan wọ́n graduate sí tipátipá gbà á wọ́n graduate sí gbígbé ìbọn wọ́n graduate sí highway rọ̀bà àwọn kan tún nìyẹn ẹ wá ní káwùjọ dáa ìran yín mélòó ló ń jalè ló ń digun jalè ṣùgbọ́n bàtà ọmọ yín jáde tí ò sí tó fẹ́ ṣe different kind of olè jíjà ló dẹ̀ wá ń ta ẹlòmíì ọpọlọ ló fi ń já tiẹ̀ á jókòó sínú ilé ẹ̀ á máa tẹ kọ̀ǹpútà pápápápá á háàkì inú àkáǹtì alákáǹtì ìwọ̀nba tọ́rọ́kọ́bọ̀ ṣéǹjì tó bá wà bẹ́ẹ̀ awọ jáde àfìgbálẹ̀ bá jáde pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ èpè ni ègún ni ó lè ní jàgùdà ní torí ohunkóhun tó o bá ṣe tó o fi pa ọmọlàkejì ẹlẹ́kún ó digunjalè ni ó jí ayọ̀ lọ́dọ̀ ẹ̀ ni ó jí ìdùnnú lọ́wọ́ ẹ̀ ni so ìwọ tó wọnú àkáǹtì alákàǹtì tó fa gbogbo owó ẹ̀ lọ ṣé o múnú ẹ̀dùn ni àbó palẹ́kùn olè ni so therefore ìwọ́dẹ̀ rèé ilé ẹ ìran bàbá ẹ kò sẹ́ni tó jalè rí bẹ́ẹ̀ ìwọ náà máa pààrọ̀ àlọ́ òjalè olè ní ẹ́ ọwọ́ tó bá dilẹ̀ lèṣù ń yálò ẹ mọ iye àwọn gíráduwétì bẹ́ẹ̀ tí ìyà ń jẹ láàrin ìlú ni bẹ́ẹ̀ ni ṣe mọ níwọ̀nba tó ń polo mi àwọn ọmọ ìyá mi méjì náà jẹ́ graduate àwa mẹ́ta náà nìyá wa ní àwa mẹ́tẹ̀ẹ̀ta we are graduate both méjì nínú wọn báyìí wà lẹ̀ tó ṣiṣẹ́ mọ́mọ́lúkà tiẹ̀ ń jáde àwa sọ̀rọ̀ a sì rí nínú yín táyì sọ pé mọ́lúkà gba five thousand gba ten thousand ìṣe data ibi tí a bá ti ní ìṣe data ten thousand màá yá yọ five thousand ìyàwó kà yọ lọ dáná káwa jẹun màá yá ṣe data five thousand ṣe bá wà sí rí opportunity yẹn àwọn wà bẹ́ẹ̀ with fire fantastic result wọ́n wà ní ọmọ ìyá àtẹ̀mí ṣebí méjì péré ni mo sọ yìí àwa mẹ́ta náà ni. a rí ilé tó jẹ́ pé they have more than five graduates four five six graduates need the same house tí kankan mú wọn ò níṣẹ́ mo ti bá wọn pàdé ẹ̀yin tẹ́ fọ́lò mi dáadáa ẹ mọ̀ ìgbà tí mo lọ fún àwọn opó tí mo lọ fún àwọn opó ní gift tí màmá wa kan ní kí n bá wọn fún àwọn opó ní ẹ̀bùn mo lọ fún àwọn opó yẹn mo wá béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn ìkànnì wọn lòun ní gírádùétì márùn-ún sínú ilé tí ò dẹ̀ sí kankan mú wọn tó níṣẹ́ iṣẹ́ aládàáni ni gbogbo wọn ń ṣe kán lọ ṣiṣẹ́ ten thousand twenty thousand. àwa máa sọ ọ a máa tẹnumọ́ fún yín tẹ́ ẹ bá believe pẹ̀lú gbogbo bí mo ṣe pariwo mi tó yìí bí mo ṣe pariwo mi tó yìí ọ̀pọ̀lọpọ̀ nínú yín ló sì pariwo pé nàìjíríà máa dà ìyà ń jẹ ìwọ ẹni tó bá tiẹ̀ jù mí lọ tó o jù mí i am over forty tó o bá jù mí tó o ti wọ bíi fifty tó o wá jù tó o ti sọ pé nàìjíríà máa dáa ò ń sọ wípé ayé ẹ ò lè dáa tó fi máa kú nìyẹn kì í ṣe pé mo ṣẹ́pẹ̀ fún ẹ reality ni because nàìjíríà máa dáa yẹn wọ́n ti ń sọ láti ìgbà tó ti wà ní kékeré o ti ń fetí ẹ̀ ń gbọ́ and you are over fifty years up till now kò dẹ̀ dáa ìwọ́n dẹ̀ sì sọ pé ó máa dáa ajẹ́pọ̀ pọ̀lú ẹ̀ o sí anything nínú orí ẹ̀ nìyẹn you don't have brain ó lè borí ó máa dáa ní nàìjíríà eléyìí this very nàìjíríà this nàìjíríà táwọn àánú ẹ̀ tí wọ́n á rò títọ́ nílẹ̀ tí wọ́n máa tẹ irọ́ ẹ jẹ́ kí n béèrè question lọ́wọ́ yín èló lẹ tiẹ̀ mọ̀ subsidy tí wọ́n sọ pé wọ́n yọ lórí epo èló ni subsidy yẹn jẹ́ lóṣooṣù mo bì mo challenge yín ǹjẹ́ mo yẹ tó tiẹ̀ jẹ́ subsidy tí wọ́n yọ lórí epo èló ni how how many trillion ló jẹ́ in a in a month káti ẹ̀ wá agree pé subsidy lóṣooṣù is one one trillion ibo ló wọlé sí àtọ́jọ́ tó ti yọ kúrò lórí epo ibo ló lọ kí náà fi ṣe wọ́n náà fún yín ní palliative palliative tán pín fún yín ṣé agolo ráìsì kan tó gbà ṣé ẹ̀tọ́ ẹ nìyẹn nínú owó sọbsidi kan yọ nínú agolo ráìsì kan tán fún ẹ àtìgbà tó lórí ọ̀fẹ́ tó ń gun mọ́tò hundred naira jẹ́jẹ́jẹ́ tó o dẹ̀ gbàgbolo ráìsì kan o dẹ̀ ń gun mọ́tò hundred naira láti bí débẹ̀ yẹn hundred naira tó dẹ̀ tẹ lọ́rùn tara ẹ gbé o dẹ̀ lọ́ra ń san <laughs> àtìgbà tán yọ sọ́bsidì tẹ́ wá fún ẹ lágolo ráìsì kan tó wá wọ mọ́tò ní five hundred naira ibi tó ń wọ̀ ní hundred naira tẹ́lẹ̀ tó di five hundred naira o ò rí ìyàtọ̀ tó wà ní méjèèjì ìyàtọ̀ ń jẹ yín kò tí ì jẹ yín rárá ó sì ń wá ó sì fi imú ó sì fi wá ibi tó ń máa bu ẹnu mọ́ lára yín ni nígbà ó bá bu ẹnu mọ́ dáadáa á jẹ yín tán ni ẹ̀ níṣẹ́ kù <laughs> ah, ilé ilé ikú ìjọ rẹ̀ ẹ̀yin tèmi ní tiktok kí n má lè rí èèyàn kankan fún mi ní. Eh, donut kan péré ah, lágbára ah, <laughs> ọmọ lókà lókà Fúnmilọ́lá Bello oníbàjẹ́ fún ẹ ṣógo. ẹ wá ní dàìwì ẹ wá pariwo Sunday Igboho bá wa o wọ́n ti fẹ́ pa wá dé o wọ́n ti ń dó wa láyà o ẹ rí kẹ̀kẹ́. <laughs> ẹ bá pariwo ọmọ lọ́mọ mọ́ o sáà pé aláyọmí kò ìkí white lion ló ń jíṣẹ́ ìgbòho fún yín pé ìgbòho ló máa wọlé kanlẹ̀ àwa máa sọ fún kó má wà á àwa máa a máa bá débi jáde olóyè ò ní wọlé ọ tí ìní wọlé right now àwa máa sọ débi gẹ́lẹ́gẹ́lẹ́gẹ́lẹ́ ni tó bá wù yín ẹ̀yin fúnra yín ní ìlú yín tó bá wù yín ẹ kóra yín jọ kẹ ẹ fúnra yín dìfẹ́ǹdì ara yín tọ́láhùn yín ẹ má kóra yín jọ ẹ má ẹ má wo ẹ̀yin lẹ́mọ̀ wàhálà kọ́pọ̀ sí yín ni ẹ ti sọ pé ilẹ̀ Yorùbá ò ṣe kan ẹ ti sọ pé aláṣejù ní Sunday ẹ ti sọ pé aláṣejù ní gbogbo àwa ọmọ Yorùbá elébi ló ń pa wá níyà ló ń jẹ wá ẹ keep it all ọba dé ẹ̀yin náà ẹ kojú wọn gbàgbára ah, wà bí tágbára wà ẹ kojú wọn náà ẹ fèsì wọn kẹ kí ni ìṣẹ̀lẹ̀ yìí tèmi TikTok ẹ dákun ẹ bá ẹ tẹ ẹ tó mọ ọ̀rọ̀ ẹ bò ojú ọ̀mà ní tíì yẹn máa dákun wọ́n máa ná mi lọ díẹ̀ díẹ̀ màmí ẹ ṣeun ojú ọ̀nì tíì mi o mo o ẹ ṣé o. ẹ̀yin ọmọ Yorùbá ó wu ni ká jẹran pẹlẹnu ọ̀pọ̀ ọ̀rọ̀ sì rèé ṣùgbọ́n I will not stop to tell you the truth. ẹ wò mí dáadáa ẹ wò mí sùnùkù tí n bá fẹ́ jẹun lóṣèlú ọlọ́run fi kíní ìkẹ́mi ò máa jẹun ẹ mọ̀ if I want to if I want to venture into politics I will make a, a, a, a huge amount of money mo ní ọlọ́run fi kẹ́mi mo mọ dánpẹ lóṣèlú ó yé mi àwa plé òṣè àwa báwọn àwa aṣòṣèlú ìdẹbi tó ń ṣe dé mo ṣe òṣèlú mo fi odindi ọdún bíi mẹ́wàá àbí jù bẹ́ẹ̀ lọ mo fi jí olóṣèlú mo fi ju sẹ́nẹ́tọ̀ ó lò ó ó kàn lò ó mi ò rí kí n mú jáde ṣùgbọ́n níbi tí èmi wá gbadé lénìí tí n bá fẹ́ jẹ pé mo fẹ́ fèsì òṣèlú nàìjíríà ẹ̀yin fúnra ara yín mọ̀ pé màá jẹ eléyìí táwọn kan lọ kíw tán lé five million kiri five million five million gan ò dákò wọn wọn ò ní gbà ẹ̀yin fúnra yín mọ̀ èmi ra level mi ti jù yẹ lọ màá jẹ́ kó understand my level is more than that but ẹ gbọ́ mi ẹ̀yin èèyàn mi ẹ̀yin ojúlówó ọmọ yorùbá tọ́rọ̀ mi máa yé dáadáa ni mo ń sọ fún kò sí iye amount of money tẹ́lẹ̀ fi rà mí out of Yorùbá nation kò sí ìdí ni wípé kíní kan dá mi lójú ó jọṣẹ lọ kò sí agbára náà kò sí ipá kò sí òṣèlú ẹ kò sí bó ṣe pẹ́ tó Nàìjíríà máa pìlà ó máa túká ni fífọ́ ká ló máa gbẹ̀yìn ẹ̀ ó dá mi lójú ẹnìkan bá mi ágìrò ẹ oníwọn ah, àwọn olóṣèlú ò lè gba àwọn ò ní gbà láéláé wọn máa gbà fúnra wọn náà máa bẹ̀rẹ̀ sí ní yìnbọn fúnra wọn gbò bá ẹ jẹ́ ká kọ́ ẹ̀kọ́ déètì nílẹ̀ this is social media kí fídíò kì í sọnù ó máa ń pàwà ń bẹ̀ ní á save mo ń garanti yín ni nàìjíríà máa pín tó bá wá pín tó ìbò làwọn àwọn ìwà fẹ́ fojú sí wọn wá ní ìṣèlú àwọn eléyìí ló ń jà á tẹ́lẹ̀ àdéhùn òdìdí wọn ṣàkó lọ mi ìfẹ́ kí yẹn jẹyọ nínú orúkọ mi débi yẹn bá pa mí débi yẹn pa mí mo ó gbẹnu mi láti sọ fún yín over two three four days báyìí i cannot boast or proud of ten thousand naira mi ò sọ ilé pé pé mo fẹ́ tọrọ owó lọ́wọ́ anybody òtòrí ẹ̀ fún káàntì ẹ̀ pé mo fi ń tọrọ ni mo kàn fi ń ṣàlàyé ọ̀rọ̀ náà tí n bá wà kírẹ́tì mi mi ò lè sọ pé mo ní ten thousand naira sílẹ̀ ṣùgbọ́n ó tẹ́ mi lọ́rùn kébi yẹn pa mí kíyà yẹn jẹ mí ṣùgbọ́n mo mọ̀ pé mo ti ní kíní kan lọ́dọ̀ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀ẹ́dà ẹ fẹ́ tàbẹ́ kọ̀ kí ni ẹni mo ń sọ ní pé mo ti ní orúkọ pé ọmọ ọmọ ṣé Ọmọlúkà yẹn bàbá tó pẹ̀lú Ọmọlúkà yẹn kò fi Yorùbá ṣeré o ẹnìkan sọ fún mi ó ní Ọmọlúkà ò fi Yorùbá nation ṣeré inú mi dùn because orúkọ rere nìyẹn ó sàn ju owó lọ ó sàn ju wúrà àti fàdákà orúkọ rere tí mo ti ní nínú ìrìn àjò Yorùbá nation ẹ̀dá kan ò ní bàjẹ́ láéláé and that is enough for me bẹ́ẹ̀ gbé millions fún mi bóyá kan wò mí sùsùsùsù ẹ̀yin ọmọ lúkà with your status jẹ́ ká fún ẹ ní fifty million kó tiẹ̀ kó tiẹ̀ kọ́kọ́ pẹnu mọ́ná kó tiẹ̀ sí ní. tí n bá wá wò títí títí tí mo gbowó òun lọ́wọ́ yín tí n bá gba owó yẹn tán tí mo dénú ilé tí n bá kú tí mo ṣe báyìí gbàgà kò tán ìyẹn ló wá ní o parí and that's the end orí olórí lá ná fifty million orí jẹ́yàwó mi ọ̀jọ̀ orí olórí ni orí olórí ni kí n bá kú ó parí náà nù ọdún nù àbọ̀mọ ni oṣù ẹ ẹ jẹ́jẹ́sì orí olórí bá dán but that legacy orúkọ mi yẹn pé ojúlówó ọmọ Yorùbá ni o fi Yorùbá ṣeré o ó máa wà títí láéláyé ni and that is why tí mo ṣe ń febi yẹn mọ́nú bébí bí ọba pankú jẹ́ pankú o kébi yẹn pa mí ká má rí irú rí yorùbá nation yìí lòun nìkan lọ náà ẹ gbọ́ ẹ̀yin tẹ́ ẹ̀ ń wò mí kò sí ọ̀nà nínú nàìjíríà mọ́ nàìjíríà ti ó ti mo ti fi ọ̀rọ̀ nàìjíríà wé nǹkan tó the best thing mo ti fi wé fún yín mọ́tò tí ò lẹ́ńjì ẹni kí dráìbà wá wá báwo ló ṣe fẹ́ wá ẹ wá gbé dráìbà wá ẹni expert ni ìṣe expert o kò sírú mọ́tò náà láyé tí ò lè wà ẹni kó wá wa mọ́tò yẹn kò dẹ̀ sẹ́ńjì nínú ẹ̀ kò ní táyà kò lẹ́ńjì ẹni kó wà á kódà bó ní táyà tí gan tí ò sẹ́ńjì nínú ẹ̀ báwo ni mọ́tò ti fẹ́ ṣiṣẹ́ kò lè rí wà á bọ́ọ̀rọ̀ nàìjíríà ṣe rí nìyẹn nàìjíríà ti di mọ́tò tí ò lẹ́ńjì kankan kò sí míì tí kò tí ì sí àjà ńlá fún ẹni náà tó máa wà lórí ilẹ̀ alààyè yìí kò sẹ́ni tá that is how it is ìdí tí mo ṣe ń bẹ gbogbo yín nìyẹn ẹ fi ohun yín ṣọkan ẹ fi mọ yín ṣọkan ẹ má jẹ́ kó ló ṣe ìlú ẹ má jẹ́ kántàn yín jẹ mọ́ má bá wá fẹ́ parọ́ wọ́n tún ti dìbò tán sí òsì ìjà wo lẹ ti rí wọn last ó ṣe ó ṣe ó ṣe pé oṣù bíi mélòó kan ẹ lè rí wọn mọ́ kẹ́ ẹ tó tún bẹ̀ sí ní rí wọn ó tún di twenty twenty six nígbà tí ìbò bá kù fẹ́ẹ́rẹ́fẹ́ náà ṣẹ̀ máa wá sọ́dọ̀ yín ẹ kú lé o mọ́mí wa àwa nìyí o kìíní kan o ẹ wọ́n wá bẹ̀rẹ̀ sí ní pọ́n yín àníká wá pọ́n yín lẹ́ni o àníká fún yín lélẹ́yìí o wọ́n bẹ̀rẹ̀ sí ní gbóríṣiríṣi wọ́n máa parọ́ fún yín náà fún yín láti ọdún bíi mẹ́ta mẹ́rin sẹ́yìn wọ́n máa parọ́ tòkè mọ́ tilẹ̀ fún yín wọ́n máa tàn yín jẹ ah mọ́mí ẹ̀ gba àkàrà yìí àníká fún yín ni o wọ́n wá pè ìyàwó yín sẹ́yìn rúrúrú ìyàwó àníká dá ẹ lókòwò tí thousand yìí pẹ̀lú nǹkan tó lọ nígboro ẹni tó fún ní fifty thousand gan kó kì í ṣòwò tó bá máa wọ mọ́tò ẹ̀ mẹ́rin nínú fifty thousand tó bá máa wọ mọ́tò nínú ẹ̀ lẹ́ẹ̀mí lókan mi sọ pé kó jẹun o tó bá kí ọwọ́ bọ̀ pé kó òun jẹun wà láì kò lè jẹun jẹjọ ẹ̀ mẹ́wàá lọ owó adán tó bá wọ mọ́tò nínú ẹ̀ owó adán ẹ gbà á lóun fún ẹ lówó pé kó o fi máa ṣòwò lásán kò ní sọ pé fifty thousand lòún fún ẹ á lóun ẹ̀ bá wà ẹ wọn wá tọ̀ yín wọn fi ṣúgà kótẹ́ máa wọn tó fi wọ́n fi wú ọ wọ́n wọ ẹ̀yìn ládókè délẹ̀ wọ́n pọ́n yín gẹ̀gẹ̀ inú yín náà dùn ẹ tún fọ́ tra ẹ tún fọ́ fún wọn ẹ rántí pé bọ́n ṣe wá lọ́dún dídùn tàrí bọ́n ṣe wá ní dáadáa tó ṣe tàn yín náà rèé ẹ rántí but èmi ń sọ eléyìí fún yín mo ń sọ mọ̀ òtún sọ̀rọ̀ mi ìkórira Tinubu o mo ń sọ mọ̀ òtún sọ̀rọ̀ mi ì kórìíra ẹ̀ ṣùgbọ́n mò ń sọ fún pé Tinubu ò ní kò ní oore tó fẹ́ ṣe fọ́mọ Yorùbá nínú ó lè oore Yorùbá lè wà lọ́wọ́ ẹ̀ tó lè ṣe Yorùbá o ṣùgbọ́n nínú Nàìjíríà mò ń sọ ó gba ẹnu mi tí bá dúró síwájú Tinubu máa sọ at worst ẹgbẹ́ lọ́kẹ́ gé orí ẹ̀ kò respect mi ẹ lọ gé orí ẹ̀ dànù máa sọ lójú ẹ̀ máa jẹ́ kó mọ̀ Man na only once man dey die You, me I no dey fear death o. Oh. Ikú bá dé me, dé nìyẹn. Ẹnìkan ni mo máa ń sọ̀rọ̀ ikú always. Ikú náà ló máa gbẹ̀yìn anybody. Ta ni ò ní kú? Everybody go die one day now. Máa sọ anywhere ní ìyóòdì Tinubu ṣùgbọ́n nínú Nàìjíríà yìí Tinubu ò lóore tó fẹ́ ṣe fẹ́yìn ọmọ Nàìjíríà ọmọ Yorùbá kò lóore tó fẹ́ ṣe fún yé ẹ̀jára yìí. ariwo kan ni kí ẹ jẹ́ kí gbogbo àgbáyé mọ̀ kí dẹ̀ láriwo yẹn yorùbá fẹ́ dá dúró ẹ bá ti lè ṣèyàn eléyìí tó kù kéré ọlọ́run tó tán tí yorùbá bá dúró bí orílẹ̀-èdè ìyá yín dópin òṣì dópin ẹkún dópin òṣè dópin wàhálà dópin àìróúnjẹjẹ dópin àìrí bá ti ṣe dópin àìrí skul lọ dópin àìrówó náà dópin mo garanti yín ni ó dájú ẹnìkan tún fọ̀rọ̀ yìí challenge ọlọ́mọ ọdún káwọn káàkiri ṣe bí Yorùbá náà ló tún máa bẹ̀rẹ̀ sí ní bára wọn jà kí la fẹ́ jà fún when there is concrete agreement tí àsọyé tó dáa tó jọ wà láàárín gbogbo àwa tá a jọ mọ Yorùbá ẹnìkan sọ̀rọ̀ ọlọ́mọdúnkà ẹ àwọn ẹ̀gbá àwọn Ògùn state àwọn látúmọ̀ rúlu wa àwọn láwájà bíi fúlàní àwọn lábàámu kò lè rí bẹ́ẹ̀ níbi tójú làdé yìí ó ní iye àwọn ìdí tó wà ní ilẹ̀ Yorùbá mi fẹ́ sọ pé yà ó ní iye ìdí tó wà nílẹ̀ Yorùbá yìí àwọn Àwórì wà àwọn Ẹ̀gbá wà àwọn Yewa wà àwọn Ọ̀yọ́ wà àwọn àwọn ìjẹ̀ṣà wọ́n wà ifẹ̀ wà ìgbómìnà wà àwọn òkè ògùn wà àwọn ìmù àwọn òkè ògùn yẹn dà sí lọ́yọ́ wọ́n wà àwọn èkìtì wọ́n wà àwọn àkókò wà àwọn ìlàjẹ wà àwọn ìkálẹ̀ ìjọ wọ́n wà gbogbo àwọn àwọn okun wọ́n wà gbogbo wọn pátápátá làjọ ń jẹ Yorùbá àwọn Ìjẹ̀bú wọ́n wà ní rẹpẹtẹ àwọn jẹ̀bú àwọn rẹ́mọ wọ́n wà ní rẹpẹtẹ gbogbo wọn lájọ máa jòkóó káàjọ máa sọ àsọyé pọ̀ pé báwo ni ká ṣe ṣètò orílẹ̀-èdè wa tuntun báwo ni ká ṣe ṣe tára máa rọmọdé tó máa wà àgbà kí ni ká ti ṣe sí tí gbogbo wa dẹ̀jọ́ máa agree kájọ̀jọ́ máa bọwọ́ lùwé gbá pé bá ṣe fẹ́ rí i that is written agreement tá a bá ti gbé bẹ́ẹ̀ ẹ gbà pé kò ní sí kò ní sí tó jẹ́ ìjà kàkà bẹ́ẹ̀ láàrin ọdún méjì mẹ́ta mẹ́rin tí Yorùbá bá dá dúró ẹ kàn discover pé gbogbo àgbáyá wá yí padà wọ́n wá dájú kọ ìran ọmọ Yorùbá pé kí ló ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ lánàá ó <laughs> tọ́ mo sọ fún yín àwọn orílẹ̀-èdè tó ń ja òjà òmìnira wọn tó ń bọ́ tó ń ṣẹ̀ tó wá ń bára wọn jà ẹ lọ wádìí kò sí àkọsílẹ̀ kò sí àsọyépọ̀ tó dánjú tó dánmọ́rán láàrin wọn ni tí àsọyé tó dánmọ́rán tó bá wà láàrin wọn wọn ò ní bára wọn jà ìran Yorùbá àjọ máa bára wa sọ ni ìpìlẹ̀ orílẹ̀-èdè wa ìpìlẹ̀ tó máa solid ni solid foundation gidi la máa gbélé kò ní sí lórí irọ́ bí Nàìjíríà ṣe wà lórí irọ́ á wà lórí òtítọ́ ìta abásọpá afẹ́ la máa fẹ́. by doing that ẹ kàn discover pé Yorùbá kàn fò ní ìmọ́lẹ̀ yẹn kàn máa tàn lọ ni bí antẹ́bù wa ó ní ìwọ ni ìmọ́lẹ̀ gbogbo adúláwọ̀ àwa máa tàn lọ rẹpẹtẹ that is just the fact. so òótọ́ tó wà ńbẹ̀ ni mo sọ fún yín gbogbo ẹ̀yọ́ ọmọ Yorùbá ẹ̀yin tẹ́ ẹ̀ pariwo pé wọ́n ń pariwo wọ́n ń dó yín láyà ẹ lọ kóra yín jọ ẹ yé pe Sunday Ìgbòho ẹ̀yin náà lẹ bú lọ́jọ́ ọ̀hún àná ẹ kóra yín jọ kẹ́ ẹ dìde ẹ ṣípá kátẹ́mù pẹ́ ṣípá tẹ́ ẹ bá ṣípa àmọ̀ pẹ́ ṣípa ẹjọ́ kojú wọn kí dá sí. wọ́n ń payé ẹ̀yìn pọ̀wọ́ lẹ́rán ẹ̀wò rẹ̀ nìkan gbà yín kí náà ń gbà. and that will be all for today ẹ̀yin olólùfẹ́ mi ojú òní tí ìyẹn ìta òní yọ yìí ọmọlúkà ni mo ń jẹ́ o and that will be all. ẹ̀yin tẹ́ bá fẹ́ ṣe ẹ fẹ́ ṣe pati ìjòkó àgbà ṣe fẹ́ dé ẹ pọ̀ ọmọlúkà fún eré tàbí mc ọlọ́run ló fi kẹ́ wá o kì í ṣàsọdù ẹ pè wá á wà bá a ní ṣe é eléyìí tó o bá fẹ́ kí n ṣe ni kó pè mí fún màá wọlé kanlẹ̀ inú ẹ̀ máa dùn ní ayọ̀ àti pé yes ẹni tí mo gbéṣẹ́ mi fún kò dojú tì mí <laughs> bó ṣe wà nìyẹn mọ̀lúkà ni mò ń jẹ́ ó yàtọ̀ sí ní pín kó máa kọ́ ìbùkún fún orílẹ̀-èdè Yorùbá ìbùkún ni fún orílẹ̀-èdè Yorùbá máa kọ́ máa kọ́ máa kọ́ máa kọ́ ó yà máa kọ́ máa kọ́ máa kọ́ máa kọ́ ẹni tó bá fẹ́ ra lẹ̀ ẹ̀ kàn sọ́mọlúkà ọmọ sínú global concept kàn sí wa ilẹ̀ lẹ́fẹ́ rà ní ẹ̀kan sí wa o. wọ́n mọ̀ sí global kórè wọ̀lú o. torí ló yẹ. ẹ̀tàlẹ́ ẹ̀tàlẹ̀ pẹ̀lú pọ̀pọ̀n balẹ̀. torí ló yẹ. ẹ̀kọ́lé ẹ̀ralẹ̀ pẹ̀lú ìdẹ́lọ́rùn. torí ló yẹ